yàrá sàkásù àti yásùn náà tó mú kàkú ẹ̀dẹ́dẹ́ kọ̀ọ̀kan àwọn agbára ọlọ́run wá àrùn ẹ̀dà nígbà tọ́lọ̀ wọn mọ̀ jẹ́ ní ìmọ̀ sí nígbà tọ́lọ̀ wọn sí ìfẹ́kẹ́ mọ́ bẹ́ẹ̀ láti bọ̀dẹ̀ ẹ̀yẹ́ ẹ̀dá kọjá lọ gbàmọ́ orí ire wa tó bá kọmọ wa ẹni kankan wò ìgbà tí ń bẹnu àti ìjàmà báwọn ọ̀nà yìí adájọ́ ìláwì ìsámọ̀ àti ìdíyìn ṣùgbà ìdíyìn náà على أن ينفعوك بشيء أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام ويرفع الشكر Mẹ́tàwò ìjọba kóra wọ́jọ́, àwọn àrìjọ̀ ló kóra wọ́jọ́, àwọn àbí máa gbé kílẹ̀ kójọ lórí àwọn arí lágbàjá ọmọ lágbàjá afẹ́ gbẹ̀gbẹ̀pò afẹ́ sórí nìkan mú afẹ́ sáǹfà nìkan mú arábìnrin pọ́nà lè ṣe ìgẹ́gẹ́ fún ọrùn àbí tọ́lọ̀pá ọmọ rẹ̀ pípọ̀ mọ́ owó ṣe ìgẹ́gẹ́ rẹ̀ tá bá sì kóra wọn jọ léèyàn lálìjẹ̀mú àwọn aláwọ̀ fẹ́ pa ti ẹjẹ́ alábìnrin wọn lè rí ṣe àfihàn ọ̀bá tó kọ ìgbésẹ̀ torí pé sẹ́ríkà kàdá kádàrá wa

Kọ̀lọ̀ dámọ́ ìrìnmọ̀ àìlàtọ̀. Àbá lórí, iná kọ́ mi dájà màrú wọ́n lè kọ́ ṣe bèèrè gbèrà ájá ọmọ ìgbèjàmọ́ ìrìnmọ̀ tó mi ò ní àwọn ìrìnmọ̀. Wọ́n lè kọ́ mi dájà màrú, àwọn èèyàn ní kó wọ́n tààrà wọn lápọ̀ lágbó lọ́gbọ́n nílágbà nígbà wọ́n kó wọn jọ tó wọ́n bí sí ní gbogbo tí wọ́n bára wọn sọ bí ó ti pa mí lọ ẹ̀dá pa ẹ̀dá pa ọmọ ẹ̀pá ní wọ́n bá kàkiri àbá ṣẹ́rí lẹ́yìn tó ń kọ̀ bá tó kọ pé yóò ṣe máa ẹni bí òkúté kí ìjẹta ṣe wá náà ilé tàà ṣáàkiri ìyẹjá jó tó gẹ́ ẹmọ́ kojú wọlé mọ́ ẹ̀yìn ìyá wa lóbìnrin nínú àwọn ẹ̀dáwọn aláburú yìí ń sàbúrú kójú ẹ̀yìn ìyá wa náà ẹ̀yìn ìyá wa náà àwọn òkúrọ́ nínú àwọn lágbígbá wọ́n máa ń wọlé sáwọn obìnrin lára látara ọkọ torí bóbìnrin ní ìfẹ́ kọ́kọ́ sáà dáhùn mọ̀ kọ́kọ́ sáà mọ́ yóò wù kó sáà dóhun lọ́dọ̀ ọkọ òun náà bá kojú wọlé ibi wọ́n ti gbà mọ́kọ lọ́wọ́ náà mọ́kọ ní sábìtẹ̀ àwọn náà bàbá sábìtẹ̀ ọkọ́ ma gbé lókè àwọn náà gbé sáàdù àfáàdẹ̀ náà ọ̀gbẹ̀rẹ̀ ọ̀nà tí dájú bí ọmọ àbí ó ti so nílé ọ̀nà tàbí àmọ́ làwọn yáwà nítorí ọmọ kò sí tó bèèrè òní sí àbí tó bá níbẹ̀rẹ̀ ọlọ́run ní òpin ìlú sí ẹ̀ṣẹ̀ àtàrà ọmọ wọlé tẹ́lò ní ọjọ́lẹ̀ ìjẹta gọ́mìnì bá ní kíríkà tí ń tà tó ní kó lè tajà mo fẹ́ tà mo fẹ́ tà mo fẹ́ tà wúrò gbogbo náà yóò máa kojú wọlé ẹ̀dá fún ẹjá lọ rẹ̀ dára lọ́nà ọba wa ìyàwó àìgbàrùgbù bí yà ọlọ́run ní ṣiṣẹ́ ó sì fẹ́ parí iṣẹ́ ẹnìkan ò sí lè kọwọ́ bọ́ṣẹ́ rẹ̀ àfẹ́yí tó wá fẹ́ fọwọ́ ara rẹ̀ nígbà ẹnìkan kan ò lè kọwọ́ bọ́ṣẹ́ ọlọ́run ayé ààrẹ ìwọ̀ ní gẹ́gẹ́ ìwà ní ayé àmọ́ mọ́gbà lọ́nà ọlọ́run ẹni ó gbọ́dà kalẹ̀ tó ń bẹ̀rún tí ó bá bàríkà sí kẹ́rí gbogbo jẹ́ ìyàn bá ń ṣe tán bàríkà bá ti wọ́